بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يعديه الله فلا مدل له ومن يدل فلا عادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحابه أجمعين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى ọlọ́run ọba tí ó ṣe ìkójọ wa lẹ́ni tí ṣe ọjọ́ kejìlá abẹ́jọ́ kẹtàlá ní oṣù Zulhijjah lórí ètò ayẹyẹ ìgbéyàwó tí a fáwa Muhyiddin Salahuddin àti ájí àwọn Asia Jibril ní ọdún 1441 ti ìjìrí. Abi Allah subhanahu wa ta'ala àkórí ìbánisọ̀rọ̀ tí a gbèrò láti fi bá wa sọ̀rọ̀. Ọlọ́run kó jẹ́ kó sẹ́nì kọ̀ọ̀kan wa ní àǹfààní, òun náà ni ó tá pè ní annikahu wa ri'ayatuhu òun náà ni marriage and its management lẹ́kọ́ta bá wo àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ìgbéyàwó ṣùgbọ́n wo ò rí ìgbéyàwó ìwọ̀n rí manage ìtúká ní padà ń gbẹ̀yìn rẹ̀ pọ́pọ̀lọpọ̀ àwọn tí wo sì túká wo ò fi àríwòye àti òye ìdùnnúlẹ̀ fẹ́ tí ò tí ìgbéyàwó tí ò fi ní mọ́ owó ìgbéyàwó pé á ah, pìtínà ni báwọn wá ní ìwálé nì ni ó ṣe jẹ́ ohun tí ọmọ pé gbogbo àwọn tí ò tí rò páwọn fẹ́ gbéyàwó nígbàtà wọn gbégbé ayé wa tí ọmọ ti àwọn náà pé ah, àṣóore nìgbéyàwó jẹ́ bí Islam ti gbé kalẹ̀ kìí ṣe àjàgà bí ṣe bẹnu rò rí ọ̀pọ̀lọpọ̀ eléyìí ni àkórí ìbánisọ̀rọ̀ wa pé ìgbéyàwó ń pè nígbéyàwó nǹkan ìdùnnú ni ọwá tí ó ti jẹ́ nǹkan ìdùnnú tí wọ́n tí ò ní ìdùnmọ́ ni onímọ̀ jáde ń bẹ̀ nídàkọ̀ kan àwọn òṣòro tàbá wá ń kojú nínú ìgbéyàwó báwo ni Islam ṣe làákalẹ̀ fún wa pẹ́ká ṣe mójútó gẹ́gẹ́ bí ìwọ̀nba àkókò tá wá ní àyà inú sọ́tún nìsá àyà ilé ẹ̀kẹrin ó lé ní ọgbọ̀n àyà 34 ni abẹ́ ti bára wa sọ̀rọ̀ òun náà ni ó gbé wáyà sínú àwọn ọ̀rọ̀ ànẹ́bì àtàwọn àpẹẹrẹ nínú ìgbésí ayé tí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún àfáà wa Muhyiddin Salahuddin Ajọmọ àti ájí àwọn Asia Asia Jibril àti gbogbo àwátá àti ń jẹ́ ọkọ ìyàwó sáájú wọn àbí Allah subhanahu wa ta'ala kọ́lọ̀n tí ó ti gbogbo wa ní àfàìláyà ti ní alkiyama. Àyà هنا لا يتعطقي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا bá tọ́ dáwà tó sì mọ ohun tí ó ṣe wà tí ó dáṣe nínú ayé tó jẹ́ pé a ní ìlànà míì tá gbọ́dọ̀ tẹ̀lé tàbábẹ́ká yí ogún tàbí kí ọ̀nà ẹwà kó tó bí ó pé ìlànà rẹ̀ àti ìtọ́sọ́nà Ànábì sallallahu alaihi wasallam a sì kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ onísábàbí fún ìyàwó ní bíbí àti ní títọ́ bákan náà àwọn bàbá tí wọ́n jẹ́ àbá ọkọ tí wọ́n bí wọn àtàwọn tọ́tọ́ wọn àti gbogbo àwọn tó jẹ́ ẹbí wọn lápapọ̀ bákan náà gbogbo àwọn tí a jẹ́ ọmọ ìyá wa nínú ẹ̀sìn lábẹ́ sálámàtà àti sáṣíwí iwájú irú báyìí ọlọ́mọjọ wọn nílé ẹnìkọ̀ọ̀kan wa ní pé Allah subhanahu wa ta'ala ọlọ́run dúwe fún wa nínú ayá sọ́tún nìsá ayá ẹlẹ́ẹ̀kẹrin lé ní ọgbọ̀n ọlọ́run júwe ìrìn ọkùnrin fún wa tí ó gbénú ayé tí ó láyá tí ó sì tún ayé ṣe kí ni ohun tí ó yẹ kí ẹnìyàn ó ní kí ara rẹ̀ bákan ọlọ́run júwe ìrìn obìnrin wa ipẹ́ àmọ́ ọba pàdé nínú ayé àmọ́ ọba obìnrin dáadáa pàdé a sì mọ́ bá obìnrin míì tí ó yálẹ̀ ìgbọ́nà àmọ́ pàdé nínú àwọn tàbá wá jọ́kùnrin tọ́jọ́kùnrin rẹ̀ báwo láti bá obìnrin tọ́jọ́bìnrin rẹ̀ lò láti mánéjì ẹ̀ tí òbí ní yàyàkúyà ẹn tó bá jẹ́ kọ́ bá sàlàbá pàdé obìnrin tó jẹ́ pé obìnrin tó wọ̀n jẹ́ obìnrin dáadáa báwo ni ó ti mánéjì rẹ̀ tí ó fi tún ṣe tí ó fi yẹlé tí ó yẹ̀ta tí ó fi tún àwùjọ ṣe àwọn tí a fẹ́ mú jáde nú àyà yìí láàfi mọ pàtàkì ìgbéyàwó àti báwo láti mánéjì ẹ̀ tó fi jẹ́ pé ìgbéyàwó yóò jẹ́ oríire fún aláyàtí ní alìkìyàmà Allah subhanahu wa ta'ala ń bá wa sọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní ar-rijalu qawwamuna 'ala an-nisaa ọlọ́wọ́ bá ní àwọn táàpẹ̀ lọ́kùnrin àwọn náà ni àwọn táà fi ṣe òpómúlérò ó tá ń pè ní alìkìwámà òun náà ni olùdarí olùsàmójútó olùtọ́nisọ́nà ni àwọn ọkùnrin táà lọ́kùnrin nínú òfin ọba adẹ́dàá ni wọ́n mọ̀ jẹ́ fún àwọn obìnrin eléyìí ń tọ́ka pé bí ọlọ́wọ̀ bá ríra tẹ́fẹ́ kí àwátá ajé ọkùnrin yálà ajé bàbá ajé ọkọ àbá ajé ẹ̀gbọ́n obìnrin ipò tọ́lọ̀ káwà táwọn obìnrin lélẹ́yìí kájẹ́ tí ọmọ sọ wọn sọ́nà kájẹ́ tí ọmọ wọn ẹni tí ọmọ ṣùgbà wọn pé irú ẹni nínú ayé ó sì ní àwọn ẹsẹ́tọ́lọ̀ ń gbé kalẹ̀ sáàfì gbà pé ọkùnrin ni lágbájá lọba nílà fi ní ar-rijal qawwamuna 'ala àwọn táà mọ̀ lọ́kùnrin gidi àwọn náà ni àwọn tí ó jẹ́ alámòjútó olùtọ́sọ́nà fáwọn obìnrin tí ń tọ́ka awẹ́ta kà nínú ayà yìí ń tọ́ka pé ẹni tó bá fẹ́ gbádùn ìgbéyàwó rẹ̀ ibi tí ó ti ló ní kúlùkù ti gbọdọ̀ mọ ipò ara rẹ̀ fàlìyàrí kúkúlẹ̀ ní kú máa ma ń sílẹ́tọ̀wù ọkọ gbọdọ̀ mọ ipò ara rẹ̀ pé o tí wọ́n fẹ́ sọ̀rùn bọ̀ yìí kí làwọn masoliyat tí àwọn responsibilities ìyàwó náà gbọdọ̀ mọ̀ pé kí làwọn ojúṣe tí ń bẹ fún mi mo fẹ́ subject ara mi mo fẹ́ gbéra mi sí abẹ́ ìdarí ẹnìkan ọkọ̀ náà ti gbọdọ̀ dúró nípò yàtọ̀ sáwọn àbúrò mi ọlọ́run ni àdédé ṣe bẹ́ẹ̀ kìí ṣe pé ogun ọkùnrin tó níyàwó lé àbẹ́ ìtọ́lábúrò àbẹ́ ìtọ́jọ́gà alẹ́ iṣẹ́ kan ni ó wà ní ipò àríáyà yìí láti wá pè ní ọkùnrin ó dìgbà tó bá jẹ́ kọ́bá ríkì wá mà yìí ṣe pẹ̀lú àwọn ọ̀tọ́kà yìí láti pé ọkùnrin ni lóòótọ́ ni òfin ní dàbí fọ́ọ̀mọ̀ sọ pé ọkùnrin ni ṣùgbọ́n obìnrin èèyàn ni wọ́n mọ̀ pé ọkùnrin bí obìnrin nípàtẹ́kọ́ káńkọ́ ní alìkìwámà ìdarí tí ọba ti sí ọpọlọ rẹ̀ fún kò sí un tàbí ṣe ní ti àpò tàbí ṣe bá lé kò sí fún látàrí báyìí ọba ríra wá ní bímá fọdọ́lọ́lọ́hù bádọ́hùn alábádì ọlọ́ni àwọ́lá yí àwọn ọkùnrin wọ́n mọ̀ táàtí ń lara lára wọn nígbàtí wọ́n bá láwọn ọjọ́kùnrin kí ni nkí àkọ́kọ́ nínú ayé àpẹ́bì máa fadallallahu ba'dahum ala ba'di eléyìí ń jẹ́ ìtọ́sọ́nẹ̀ fóbìnrin kó lè mọ̀ pé ẹ̀dẹ́ èèyàn lájọ jẹ́ ẹ̀mí níjọ́ ń bẹ lára wa ìjọsìn wa ájọmọ̀ gbẹ̀sẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n bá rí sáàbù àwọn nínú àwọn ọlá bẹ́ẹ̀ òun náà ni pé ní ìbámu ìjòkóta torí ẹ̀jòkó òun ni pé obìnrin kìí ṣe bàbá yìí gìgé fọmọ lọ́kọ kágbé láti bí sábàbíta torí ẹ̀jòkó ìdánilẹ́kọ̀ọ́ bá yóò kéyàn dẹ́gbà tó nínú ilé pẹ́kọ̀ ló bímọ fúnra rẹ̀ obìnrin ẹ fi ọmọ obìnrin ó fi lọ́kọ pẹ́tọ̀ ìfà ọmọ ìfọn irú n'i ise imam bọ́yá imamu tó jẹ́ ti rìhásà àmà ní ìjó lórí yányá ọlọ́wọ̀ ògbé kalẹ̀ fóbìnrin pàtúfẹ́ imam níbi àwọn sọ̀làwàt níbi ìrun obìnrin ò ní sáájú ìrun fóbìnrin àtọkùnrin bí ó jẹ́ pé obìnrin ẹgbẹ́ rẹ̀ nìkan ló lè kíni ló lè sáájú kírun fún tí ó bá sáájú kírun fóbìnrin ẹgbẹ́ rẹ̀ láàrin wọn ni ó dúró sí wọ́n ó tò sáájú rúgún yóò yọ síwájú wọn ara àwọn kò gẹ́lẹ́lẹ́ awọn àwọn táàkà yìí amẹ́nubá bí méjì àbí mẹ́ta ni nínú àwọn kò tí ń bẹ fún ọkùnrin tí èfi tẹgbẹ́ obìnrin tí obìnrin ò sì gbọ́dọ̀ bá ọkùnrin dú ìbá ọkùnrin irú kò bẹ́ẹ̀ ìtumọ̀ pé bírú obìnrin ń bẹ lábẹ́ ọkọ lè gbé ayé tí ọ̀rọ̀ gan tí ọ̀rọ̀ rùn náà òjò tó máa ń bẹ

èyí tó jẹ́ káàrin lọ́kọ láya nígbàtí yàn bá mọ́kù ara rẹ̀ lọ́lọ́bí wá ní èyí tó wá kan lọ́kọ láya jù òun náà ni pé wọ́n bí ma á ń mí ni ọkùnrin ọmọ jẹ́ òkómúlérò yóò sì mọ́ jẹ́ ọkùnrin sàn nígbàtí bá ná nínú táwọn tàbọ́kọ̀ tí ìdàrú là ń sọ yìí kọ́lọ́bà àdàrú ajẹ́ tí ọmọ ná nínú tọ́lọ̀ sí fún wa òun tọ́lọ̀ wá sí fún wa tó ń pè ní máàlù kìí ṣe cash tẹ́ ṣe monetary material pé owó kéèsùn nìkanu tá ń pè ní máàlù ọpọlọ nínú máàlù ni torí bá rí pé ohun táwọn èèyàn ń torí ẹ̀gbà sálárì láyé lẹ́nì láwọn tí ń ṣiṣẹ́ olùkọ́ ẹ̀kọ́ ni wọ́n lọ ni wọ́n ń tà fáwọn èèyàn òun ni gúúsù tí wọ́n họ́bọ̀

tọ́kọ̀ yẹn náà bá wá ń lẹ́kọ̀ọ́ á rí pé kò ní rọgbọ̀ torí pé fákìrì ṣe láyé ọ̀tí ẹjọ́ ọ̀bá ní nǹkan kò lè ló fi jẹ́ pé ọkùnrin sàn tó ti fẹ́ rí ìgbéyàwó rẹ̀ manage tó fẹ́ kí àwùjọ ó tò ọbọ̀rọ̀ jẹ́ ní ẹ̀kọ́ ọba tó ń gbàtọ́lọ̀ ń tọ́ka fún ọkọ̀tẹ̀ bá níyàwó tán ó ní wà áṣírò ó nẹ̀ bíl ma'ruf alìmọ̀ áṣára ìbára ẹni lò ẹ̀kọ́ lòun náà báwo la fẹ́ bára ẹni sọ̀rọ̀ ojú wo la fi wo ni jọmọ bí yọnú bẹ́ẹ̀ bá ń bínú báwo la fẹ́ bá sọ̀rọ̀ tí ló fi mọ yó tàwọn fẹ́ kí wọ́n bí yẹn báwo la fẹ́ bá sọ ẹni tàbẹ́ kọ̀rẹ́ẹ̀tì tánẹ́bí wọ́n fi kọ̀rẹ́kì àwọn tọ́jà àwọn ìyàwó wọn àti àwọn tọ́jà àwọn obìnrin ìmí náà níyàwó àwọn obìnrin mùsùlùmí àti àwọn tọ́jà àwọn ará àwùjọ tí wọ́n jọ ń gbé gbogbo ẹ̀kọ́ yìí lẹ́n tí ó ní kí wá mà lọ́kùnrin sàn lọ́gbọ̀dọ̀ bẹ́ lára rẹ̀ inú tí ọmọ ní aláwọ̀kọ́ lélẹ̀ yìí àtá débi débi pé ẹ̀kọ́ ẹ̀sìn kámàpẹ̀rẹ̀ wá àwọn àtàwọn ìyàwó wọn

gbogbo àwọn tàbí níyàwó náà tẹ́gbẹ́lò mi wòra rẹ̀ pé àbọ́wọn ọ̀jọ́kùnrin tó fi tí ìrìlẹ̀ darí òun náà ní pé àwọn tọ́lọ̀un retí lọ́dọ̀ rẹ̀ tó fi jí ọkùnrin lójú ìyàwó rẹ̀ wọ́n ní òṣìṣẹ́ rẹ̀ ọwájẹ́ kóbìnrin ẹni ọgbà ọlọ́kùnrin òun wá àsúnmù pọ́hun lọkùnrin nulé ìwọ́n lóbìnrin ilé ìlàbẹ̀ pé wọ̀bí máa ń gbà fún mi ní àbúwálì àfẹ́ wọ́n ná nínú àwọn nǹkan tí wọ́n ní bùkátà sí ní àjẹ́ àmù torípàá nẹ́bí sọ̀lá ìwọ̀sọ́lá ń sọ fún wa nínú ájì wútúbà àwọn àjítà nẹ́bì ṣe ànẹ́bì júwe wọ̀ táàjẹ́ obìnrin fún wa bàtà nẹ́bì ọmọ sọ ànẹ́bì ní àǹtùtì ìmọ̀ ha ìdá àtọ̀ ìmù ànẹ́bì nígbà tí wọ́n náà bá ti ń jẹ ọmọ fún náà jẹ àmọ̀ make provisions fún àtijẹ ó tí ní wọ́n sẹ̀ṣúwà tí wọ́n náà bá ti ń dásọ a ti mọ̀ wá ní dúkìá wa a mọ̀ nẹ́fà àwọn obìnrin ni wọ́n fi gbà pé ọkọ lélẹ̀ yìí a rí pé tí ẹ̀mí obìnrin bá pin yóò mọ̀ sọ pé òun ọ̀lọ́kọ̀ yóò tó bá ní àwọn àbọ̀mọ̀ rẹ̀ ń kọ́ yóò fi ọmọ òkú ayé ni wọ́n ìtumọ̀ pé òun lọ́kọ tí ń gorí òun ṣùgbọ́n àwọn ọmọ yẹn ò ní bàbá tí ó wọn lẹ́kọ̀ọ́ tí ó ni lọ́rùn nípa ìpẹnisákìyèsí ni ó rí yóò ti wọ́pọ̀ òun ní ọ̀lọ́kọ̀ àwọn kẹ́ ń bẹ ni sọ́kọ lélẹ́yìn ọlọ́mọ̀tò wá bẹ́ẹ̀ ẹlẹ́ ìwánú àdísì ànẹ́bì bẹ́ẹ̀ pé ààbọ̀ pèsè ń tàjẹ tó mú fún wọn kọ́nà wánú àdísì sọ̀hábà kan àdísì àbísà ẹ̀yìn ìdìkọ́yàn wọ́n ní ànẹ́bì sọ láàrín wọ̀sẹ́lẹ̀m àwọn gbọ́ta ànẹ́bì sọ pé ẹni yóò tó bá fún ìyàwó rẹ̀ lómi mú yóò mọ gbẹ̀sẹ̀ lórí omi tó fún ìyàwó rẹ̀ mú ni bí wọ́n ti ka àdísì ẹ̀táwọn gbọ́ báyìí àwọn kẹ́dìdì

ó túnmọ̀ pé ọlọ́run fẹ́ ká kọ́ inú ilé wa kọ́ tó di fáàmọ̀ jáde sáàrin àwùjọ pé ẹbọ́ra ayé ní bíbọ́ ọ̀tọpọlọ ẹbọ́ra ayé ní bíbọ́ ọtíkù àti bíbọ́ ọ̀tara pé eléyìí láàfin mọ̀ pé ọkùnrin gidi tí ó fẹ́ lùsì ìdarí inú ilé tó fẹ́ rí rẹ̀ àwọn ìwọ̀nbá tá mẹ́nubà yìí báwọ́kọ̀ wá ṣe rí ọgbọ̀dọ̀ mójútó dáadáa eláàbì fi ọ́ ní ọkùnrin ṣùgbọ́n wọn bá fi ààlà sí fún wa o mọ́ wo igbá onígbá tí mọ́ sèjúra rẹ lọ ni yóò fi kìrù sáàtì ní sáàtì yìí bọ́lọ̀ bá ṣe gbà ọ́ láyè bẹ́ẹ̀ ni o ṣe mọ́ ná fún ìyàwó rẹ̀ àwọn tó ajóbìnrin náà à ń gbọ́ báyìí ìwọ́n tó jẹ́ pé ọkọ rẹ̀ agbára rẹ̀ ojú kọ́mọ fún ní 500 naira lówó ọbẹ̀ lójúmọ́ lọ mọ́ wo igbá ẹni tí ń gba 5000 naira lọ́wọ́ rẹ̀ ìwọ́n ní kí wọ́n ní ọ̀pọ̀pọ̀lọ́ ti kọ́wọ̀n bàbá ní a manage ìgbéyàwó yìí tó fi jẹ́ pé ẹni tó lówó tí ọ̀ lọ́pọlọ àti manage ìgbéyàwó tí ọ̀tẹ̀lẹ́ ẹ̀nẹ́ yóò mọ̀ kẹ́kọ̀ọ́ ni torí pé bẹ́ẹ̀ bá ní ọkàn ayé ẹni ogun yóò sì tòrò bẹ́ẹ̀ ọkàn yóò tó lè nínú ayé olùsìn ọmọ jẹ́

mọ́ láti mọ́ ààrẹ ní ìdámọ̀ rí látọ̀ọ̀bọ̀ ọ̀dọ̀ ọba adẹ́dà sọ́tọ̀ fún wa ń bẹ lókè o ibẹ̀ ní àìsìkì yìí tí ń sọ̀kalẹ̀ wá àti àwọn àlùkáwà níta bá yìí sọ tẹ̀bá ti ná àtìlẹ̀ fún àìsìkì náà mọ́ yìí ìyá ó sì mọ́ sọ̀kalẹ̀ ọlọ́mọdé wa sọpọ̀pọ̀lọpọ̀ ń jẹ́ ọkùnrin ẹlòmí lọ́wọ́lọ́wọ́ ọlọ́run wa sọ fún wa pípa àwọn atọ́lẹ́kọ̀ọ́ ọlọ́run bá sọ̀rọ̀ alukur'an ọkùnrin tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ òun èé sọkùnrin rẹ̀ ó tọ́ pé ọkùnrin rẹ̀ òun lẹ́n tí ó mójútó responsibility tí ó fi lè wà ní ipò kìwámà ìdarí obìnrin láàrin àwùjọ tí ó fi lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wa ti bákanáà obìnrin tó yẹ pé tọ́lá àsìkí kéde púpọ̀ tí yẹn bá kó kalẹ̀ báyìí ẹjọ́lọ̀ bá ti fún lọ́pọlọ ó ti ní àsìkí torí pé ọpọlọ làáfí mọ̀ pé tán bá ṣe ìtàn bá ṣe yí báyìí yóò já sí báyìí tán bá ṣe báyìí yóò dìsọ́ọ̀tì gbogbo ẹjọ́lọ̀ bá ti fún làákàyè ó ní àsìkí àfi tí ọba mọ bí ó ṣe yú sí àsìkí tọ́lọ̀ wọn ló fi jẹ́ pé kò sí obìnrin tó jẹ́ olòṣì párákú àmọ́ ọlọ́lá jùra wa lọ ni bó jẹ́ pé kò sí olówó náà tápin olówó yẹ́yẹ́ ọlọ́wọ́ bá ti ní wallahul ghani ọlọ́wọ́ bá yín ni abọ̀rọ̀ wa antumul fuqara gbogbo ipátá tálíkà níyí ó túnmọ̀ pé àtẹ́ntó lówó jù nù lúràwọ̀ àti tìlú Ṣakí àti tìlú Èkó gbogbo olú ayé ọlọ́run ní ọ̀ọ́bí yìí gbogbo yín pátá tálíkà náà ní ṣùgbọ́n tálíkà yóò mọ̀ jura wọn lọ àwọn táwọn bá wà lábẹ́ ìtọ́wọ́ tí wọn ò tó ti báṣìkì wọn ò tó ti àwọn ọmọ wẹ̀yìn ní ẹni ọláwọ̀n mọ̀ pè lólówó ní pé ogun ọlọ́run ṣe fún o ọlọ́wọ́ á ní ẹtọ́bà ìtẹ̀lé lànà ẹ̀tọ́ òun lábẹ́ ayà pẹ́fà ń kíhù máa tọ́bà lẹ́kùnmínà nìsá mo ti lábà kókò wá ṣe rí níbẹ̀rẹ̀ súràtà mú ayà ilé tó tọ́ka arú ẹta lè fẹ́ ẹntọ́ ni ní social life náà ẹni yíyẹmí ọyọ́ lẹ́sìn ọyọ́ ní kéyàn jáde kárí ah, ẹni rẹwà bákanẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ má ti ara yín kódà bí sẹ́gbẹ̀ ìbájọ́ kẹ́kọ̀ọ́ bákanẹ̀ fọ́jọ́ orí yàn ọ̀dọ́gba ó ti wò ó ní ẹ̀kọ́ tèmi tí wọ́n bá fi ràn lára rẹ̀ yóò ọmọ mi torí pé a fẹ́ kó ní ní ìnámàlẹ̀ ṣẹ́rì ọ̀n àwọn àwọn obìnrin ń fẹ́ yẹn ilẹ̀ bí wọ́n bá ṣe rí bẹ́ẹ̀ ni tíọ́mọ̀ ṣe gbé jáde láti wòye pẹ́ta fẹ́fẹ́ àwọn àti fẹ́yàwó ọlọ́wọ́ ní méjì wá ní rẹ obìnrin o o ní fasọ́ọ̀lì hajj ọlọ́wọ́ ní àwọn obìnrin rẹ ayanu sọ́tù núrù ti jíwe fún náà pé ọkùnrin torípẹ́ láàrin àwùjọ nínú ìlú kan o tẹ́lẹ̀ ní pẹ̀lú obìnrin rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè jẹ́bìnrin tí ègbélé pé à ọwọ́ rẹ̀ láwó lórí pẹ̀lú obìnrin pẹ́tọ́ kò sí tọ́tà tí ò dówó ó tẹ́lẹ̀ ní wò lára obìnrin nìyẹn ọba ni odó òkú obìnrin ni ni ni ewa nkule lori wa ẹjẹ́ ń fún ní

kọ̀ọ̀nìtáàtù tí olùkẹ́ mọ̀ tí àátùn olùfàṣọ́lì àátùn kọ̀ọ̀nìtáàtùn wọ́n ni torí pé kalma kọ̀ọ̀nìtáàt alkunut àbáwa ibn al-arabi wọ́n ni kúlù kunut fil Qur'ani tọ́à gbogbo tàbá jẹ́ kalma yẹn ipẹ́ ìtumọ̀ pé ẹdí ń tẹ̀láṣẹ ọlọ́run wọ́n torí pé kálọ kalma kọ̀ọ̀nìtáàt òun ni ìtẹ̀láṣẹ èèyàn ní sọkàn tara kí ẹjọ pé tara láṣẹ pé ń tẹ̀lé ọ torí ẹjá wò láyé lẹ́nì àwọn èèyàn mọ́ tẹ̀lé yẹn pé tàbá débẹ̀ à ń bẹ

obìnrin rẹ̀ wá ní ọmọ tẹ̀láṣẹ ọba adẹ́dà yóò mọ̀ tẹ̀láṣẹ ọkọ rẹ̀ ìkẹ́ àkọ́kọ́ nìyẹn ọwá ni ààbìsọ́ọ̀tùn lèlòwòì ẹn tí ó sì mọ̀ sọ́kọ̀kọ̀ bí má àbísọ̀lọ́ ohun tọ́lọ̀ ọba ní kọ́ mọ̀ sọ́ àwọn àfáà ní pé tó fi ní ẹjọ́ mọ̀ sọ́kọ̀kọ̀ tọ́lọ̀ ọba ní ọmọ sọ́ torí pé bẹ́nu ọkùnrin tẹ́kùn tó wù ní kí àwòrán ọmọ síra alẹ̀ káàkiri kọmọ ọrọ́sọ káàkiri àdúgbò mi tọ́wà fẹ́ pọn mi lọ́mọ ọrọ́sọ mọ́yà ni gbogbo ọkùnrin àdúgbò lọ́mọ kọ́lọ́ àyà rẹ̀ kọ́nà àwọn ọmọrú bìrìsí àti mọ́wọ́ ìfẹ́ya gbogbo òjẹta bìrìsí ayé lò lọ́wọ́ tó ikú wàdé lọ ń pọnmi ládùgbò bí ṣe ń lọ bí ṣe ń bọ̀ bìrìsí àti ìró nìkan náà ni wọ́n sì mọye tó ní tó ikú wọ́n ti tọ́m̀bẹ̀ ládùgbò tọ́bá ń pẹ àyálọ́gbọ́jẹ́ ti para mọ́tàwọn akúrò pé ọkọ mi ọkọ mi ọ̀sọ̀rọ̀ kọ̀kọ̀ plé ó dà ń jẹ ọmọ rẹ̀ jáàbù lóní ẹkí wọ́n tẹ́bẹ̀rẹ̀ sọ́mọ́dá gọ́gbọ̀lẹ̀ rúrú ọlọ́run ní bí má àfisọ́lá ọba adẹ́dàtà ti ní yọ́mọ̀ tẹ̀láṣẹ́ rẹ̀ yọ́mọ̀ wá ń jẹ́ tọ́kọ̀ rẹ̀ bá ní mọ́ yọrá lẹ̀ ní yọ́mọ̀ wá fọmù pé èmi ò lè yọrá lẹ̀ o torí wọ́n kọ́

yóò wù kò wù yóò fẹ̀ mọ́ bẹ̀bẹ̀ kó tó síjú ayàtọ̀ sí ọ̀tọ́ ti rí ojú rẹ wọ́n ti rí ẹsẹ̀ rẹ bó ṣe rí pàbàlà wọ́n ti rí ẹ̀yìn rẹ bó ṣe rí wọ́n ti rí àyà rẹ̀ bó ṣe rí torí pọ̀ kò sí kẹtọ́ àríkò òrèlélẹ́ kọ́dọ̀ ọ̀sẹ̀ láyà àwọn àrí

bẹ́ẹ̀ kọ́ lórí ọjẹ́ obìnrin oníbékebèke obìnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ìmúratù náà sísà ọjẹ́ obìnrin aláìgbọ́ràn ẹ̀pẹ́ sọ́ọ̀lì á lápẹ̀ká rí ẹlẹ́nà náà sísà obìnrin aláìgbọ́ràn ọlọ́ọ̀bá nírú bẹ́ẹ̀ náà àpẹ́kẹ́ kọ́ọ̀tì láàrin àwùjọ abẹ́kẹ́ tún wọn ṣe ni láti ní báwo láti mánéjì obìnrin ta afẹ́kọ́jọ́ obìnrin rẹ̀ a mọ̀ náwó síla ọmọ dásọ síla ọmọ

ọlọ́run ni mẹ́tọ́ọ̀dù tẹ́lò àrífẹ́ educational management alẹ́ọ̀kọ́ ni yọmọ yí àbú ọlọ́wà ní marriage management o bẹ́ẹ̀ ṣe manage obìnrin tí ó fẹ́ gbọ́rẹ̀ tí ó fi padà sí bẹ́ẹ̀ ṣe fẹ́ rebranding bẹ́ẹ̀ rebranding ẹ̀ tí ó fi change for better òun ni pé ẹ ṣe wá sí fún ẹ mọ̀ ṣe wá sí fún àyà lágbájá mo nífẹ̀ẹ́ rẹ̀ tó bá pé ọwọ́ alábẹ́ ṣe wá sí fún so all relegate ara rẹ̀ dákùn ìyàwó mi ìyàwó àtọ̀ fẹ́ bá ń sọ̀rọ̀ ní tí wọ́n fẹ́ fi dákùn sí yọ́ yàtọ̀ sí kọ́ fẹ́ bá ìyàwó mi sọ̀rọ̀ ìdákùn wọ ìyàwó mi mọ́jà sí rí wótù àwọn ìkẹ́kà ń gbénú lé yìí ìyàwó tàwọn ọmọ wà wọ́n ti ń dàgbà níbi kọ́ mọ́ dùn mí nú wọn ní òfin dùn mí tàbí àti ìṣẹ́wàájí abẹ́ẹ̀kọ́ ni papọ̀ mọ́kíni papọ̀ mọ́ ẹ̀bẹ̀ ọlọ́ni fá ìṣòhòn ọlọ́ni ẹ̀ṣẹ́wàájí fún wọn tọba bá sọ orí tí mẹ́bí ká gbáhun ara wáyé tàbá gbáhun ara wálé àwọn ọmọ wọ́yẹ̀ yàkúya ọ́tọ̀ mú ní ọdún ọ̀pẹ́ ó mú bí ṣára wá bàzírà wọ̀nẹ̀dí ìrọ̀lọ́pàá nẹ́bì bringer of good tidings and warnings warning lànẹ́bì tó jẹ́ against bad characters and acts that can destroy one's life ọ́tọ̀ fún pé ń túwọ̀n sí táwọn bá láwọn ọkọ̀ bìtì ẹ̀ náà kò ní dà búwọ̀ sí múra yìí nìsìn sọ̀pá àwọn ọmọ wa yóò wọ́ sí jùbá ìlọ wó ti fún tọ́ dábò tí wọ́n sọ ìwó ti bọ́dá ní ọlọ́ni mọ́ sí wà àsìkò ìpínlẹ̀ àkọ́kọ́ nì tí wà àti ọ̀bá ràn bó ti mánéjì ìran obìnrin kejì obìnrin burúkú òun náà ni pé fàájúrò on fílmàdọ́jì ilé náà ti wà nù àdísì sànẹ́bí ká lọ́jọ́ hajj ó túbà hajj ànẹ́bí sọ̀lá ìwọ̀sánlá tí mo lákòókò ní jẹ́ á lè tú palẹ̀ bẹ́lẹ́bẹ́rẹ́ anẹ́bí ni tí ọba ti wá gbọ́rẹ̀ bọ́lọ̀ ọba náà yẹ sọ ẹ̀yìn ẹ́ lódì ní ibùsùn ó túnmọ̀ pé bedroomu yìí ni ẹ́ẹ̀kì yẹn ra yín lódì kọ̀ ní dé sitting room nígbàtà lè jọba mẹ́bẹ̀ lálẹ́bí sọ fún wà látàjò ilẹ̀ pẹ̀lẹ̀bẹ̀ ní ìbámu sí àyà yìí kí ni túnmọ̀ rẹ̀ òun náà ni pé àsìkò tí obìnrin náà bá ń wò pé ẹ báyìí òkórí ọkọ mi ó sùn tì mí tẹ́bá ti ẹ̀sùn lórí bẹ́ẹ̀dì kẹ́nẹ̀ tó rí mí sí àti pé oṣù lórí ọmọ ọkẹ̀tí wọ̀n pé lónìí ọbẹ̀ fún àmì lásáímẹ́ntì ṣùgbọ́n assignment bọ́lẹ̀sẹ̀ tí wọ́n bẹ́ fún yìí kìí ṣe fún ọbẹ̀ fi para mi láti ọjọ́ ìpàwọn ẹ̀lá ọbẹ̀ fi change ẹ̀ ló fi jẹ́ pé àìjàjà kú akátá tàbábẹ́ kínú ilé wọ́n tó abáwa mọ́yí dín sọlá odin ajọmọ àti ajé àwa asia jibril tó ó tùmọ̀ pé tọ́kọ bá dín yíó tùmọ̀ pé ọfẹ́ kọ̀rẹ́kì níbi fi ń ṣe báyìí kìí ṣe kórìíra tẹ́ka bá ní yàrá méjì wọ́n sún bedroom èmi ò sùn sí room tó pẹ́ tí wàhálà bá ń bọ̀ wá téèyàn bá ṣe bẹ́ẹ̀ wàhálà èèyàn padà gbéyàn lọ ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìn kódà tẹ́wẹ́kẹ́ máa ń lọ sóde ìnáwó tẹ́ bá ń jà tẹ́ bá ti ń sẹ́ẹ̀fù tẹ́ bọ́ síta báyìí ẹmọ̀ fẹ́yìn síra yín ẹjọ́ mọ̀ sọ táwọn èèyàn ní ṣekíní tẹ́ bá fẹ́ tẹ̀lé súnnà yẹn ìyàwó ní ọ̀pàdà máa sọ pé à wọ́n kẹ́rẹ́ ẹni tí mi ní dákẹ́ bá ń bẹ̀ wọ́n tàbá ti wọlé kò jù bẹ́ẹ̀ lọ àwọn ọmọ abẹ́ ọkọ̀ ẹgbọ́ ajé àtọ́bá à ah, wọ́n náà pé à ń jà lóòtọ́ tẹ̀pọ̀ tọ́bá fún lè fẹjọ́ ọ̀fẹ́ ohun tí ajírù ìyẹn ni lódì tí mọ́ nìyẹn wọ́n dá wa yẹn kìí ṣe wa lórí ìmọ̀ náwó lé lórí àkókò ní oníjà lè débi yẹn torí pé ogun àwọn Yorùbá àti àwọn àbí yóò ti mọ̀ yá ọ̀tọ́mọ̀tẹ̀ ló a ah, à ń bá wọn yẹn

ayẹ̀ lódì láti fi kọ̀rẹ́kì ẹ̀ ọlọ́wà tí ọ bá gbọ́ tọ́ bá jẹ́ kó tí wá yapa kú di pátápátá fádìrìbò hòn kódà àwọn àfáà ní kódà káwọ ara àfitọ́ wa mẹ́gbẹ̀ pé fádìrìbò hòn nínú ara àfitọ́ lè jù láti pè ní dọ́ọ̀rí wa pé ẹlù wọn ọwá ní lúlù yẹn gbàtánilé ọmọ sàrẹ́ lílù tí ọgbọ́dọ̀ lé ẹ̀rì pé bí kọ́lọ̀ ọ̀fẹ́ ká lù wọn nẹ̀ ọlọ́wọ̀ ní jáwa ní ọbí wa ní ọba níbi táàdì lù wọn ẹjá ti á mì ẹ̀ẹ́tọ̀ ní pé

èyàn lè pé kọmọ bá ti ẹ̀ lọ yóò pàdé ọkọ̀ tó jẹ́kọ́ tẹ́lẹ̀ bá ti sọ fún pé lórí ẹ̀ ó pé o yóò tún pé eléyè so ní lúlù rú pé lúlù súnnà yóò lù ú lálùbà ní yóò fọ́ sí ọwọ́ gbé bá ṣe mánéjì obìnrin nìyẹn á padà kọrú eléyìí fún àwọn tí wọ́n jọ sí kíni fún ọjọ́ omi náà ó sì wà hù ẹ̀tẹ̀ wá àti fún ọgbọ́ àbẹ́ẹ̀tì ẹ̀yẹ bùsùn lọ́dí òun náà wá ní ẹ̀dàkùn ẹ̀dáríjì mi àbí ìsọ́jẹ̀ ẹ̀bá tí ẹ̀ dé last bus stop náà ni ọlọ́run tó bá ti gbọ́rọ̀ sí lẹ́nu fọ́lá tẹ́bùgbò alẹ́ iná sẹ̀bìlá ẹ̀yìn náà wọ́n kọjá yìí o àwa lọ gáyí ọjọ́ ga ọba adẹ́dà o tó ń pẹ́lómi sí ìjọ́kọ̀ yẹn lò lára àwọn obìnrin ẹlòmí sí lò pẹ̀tọ̀ wọ́n kéjì lọ́kọ̀ rẹ̀ o bàbá rẹ̀ ìyá rẹ̀ ọgbọ̀dọ̀ lọ́dọ̀ wọn mọ́ sẹ́bẹ̀lẹ̀ sí kọ́ wa kódà ààrẹ lòmí tọ́gbà àgbọ́ yóò dì tó yẹ pé mùsùlùmí ni ìyá tó bímọ bàbá tó bímọ ẹni tó ti pé ọba ti ẹ̀ ní kèfèrí bàbá àtọkọ tó ti bàbá rẹ̀ kèfèrí pé ìyàwó wọn bọ̀rọ̀ débẹ̀ tó ní ọkọ̀kọ́ dọ́dọ̀ àwọn ọ̀yá àwọn àna rẹ̀ náà tó ti pàwọn kèfèrí tẹ́lẹ̀ àtẹ̀kọ́tà bá ti mánéjì wọn àwátawájọ́kùnrin báwo kó wa ṣe rí a ti báwọn ojúṣe wa ṣùgbọ́n ilé tí ọba tó àtọ́bàwọ̀ ọkùnrin ó ṣe mánéjì àwọn obìnrin àbí báwọn lẹ́yìn obìnrin ó ṣe mánéjì crisis nígbà tó bá dé bí tí wọ́n fẹ́ kágúnlẹ̀ sí nìyẹn àwọn méjì tí ìbánisọ̀rọ̀ wá pín sí nìyẹn torí pé tàbá wáyàl kwan dáadáa ọlọ́run báwọn obìnrin sọ̀rọ̀ ọlọ́run bá ní ẹ̀wọ̀ kọ́rìnà sí ìbòyí òtìkún ọlọ́ni ẹ̀fìdí má ilé yín ẹjá wò ilé ọkọ rẹ kéèdè wọ́n lọ́kọ bọ́lọ́ ní ilé yín ọlọ́ni wọ́n ló nílé tẹ̀sìrí ìfàlàhùn kọ́lẹ̀ mọ́ jápọ̀lẹ̀ fún yín ni wípé èé sàjèjì nínú ilé yìí àrí bọ́rọ̀ bá dé la kódà náà ọ̀rọ̀ lọ́rọ̀bá wọn àmọ́ pé àwọn ìyàwó ilé ní robert libate chief administrator ọ̀nú ilé ìyálé tẹ́ẹ̀bà rí omi wẹ̀nú ilé àwọn ní ọ̀sọ́ rí omi mú àwọn ní ọ̀sọ́ rí oúnjẹ jẹ lásìkò àwọn ní ọ̀sọ́ bí yóò bá jẹ àwọn ìtọ́sọ́nà ìjọ́lórí yẹ́yẹ́ tọkùnrin ni ìtumọ̀ pé partnership ọ wà nínú táàpẹ̀ ní marriage láti manage ẹ̀ ẹnìkí ọgbọ̀rọ̀ jẹ́ dictatorial àrí àbàṣẹ wà ń tàbí ìṣẹ̀gbẹ̀yàwó kọ́yàn àbáwà mú yìí dín pé èmi lọ́kọ́ èmi lọ́kọ́ ẹ tí a bá ṣe bẹ́ẹ̀ yóò ṣubú tí a bá ṣubú èyàn nírẹ́ nígbé nìdìde àwátawájú obìnrin báwo láti manage bàtàwọn ọkọ̀ adé bàbẹ́ yọwó tẹ́wọ̀n pé ọlọ́run sọ pé àwọn obìnrin á ṣe wá àti fún alẹ́kẹ̀yìn tí á yẹn lódì kọ́lá tó bá gba lílù a lè lù àbí ṣùgbọ́n lílù yẹn kẹ̀ríyà òwú lẹ̀ fẹ́ ṣùgbọ́n kì í ṣe pé ohun tó burú nígbà tá a bá ti lè ṣe àmójútó bá fẹ́ fi tọ́ sọ́nà tí ò ní jẹ́ àlùpa tí ò sì ní jẹ́ àlùdìkórira lọ́jọ́ wájú tọ́bọ̀ wá jẹ́ kọ́kọ́ ní bínú ń kọ́ àwátá ajóbìnrin torí pé òtí crisis nígbà tó bá dé sọ́kọ wa náà àwọn àfáà ní ohun tó burú jù òun náà nígbà tí ìbínú bá dé kábọ̀rì manage yọ́ bà lẹ́jẹ́ yọ́ bọ̀nà jẹ́ yọ́ bà òjò jẹ́ wọ́n fọ́ ní kámọ̀ pé nígbà yóò tí ìbínú bá ti dé sí ọkọ wa á gbé ọkọ wa yẹn sípò pé ẹn tí ṣètọ́n ti dí ojú rẹ̀ ní o torí pé ẹwà torí tó fi pè wájọ́ wa ṣètọ́n ti kù wá ní ọ̀dà ẹni tí ò yá yìí mọ́ yọ́mọ̀ pé kó wá níbi ìfẹ́ rí ọ bákan náà tó bá ń sọ ọ̀rọ̀ pé ìfẹ́ gbóhun ẹ tó bá sọ kẹ́lìmà kan yìí sì gba etí ẹ kò tí wọ́n ti ń ṣẹlẹ̀ ju pé ṣètọ́nù ti yí àyípin ohun rẹ ti ń dùn yẹn ó ti di tó kò létí rẹ̀ ọ̀jẹ́ tọ́rẹ wà mọ́lójú rẹ̀ bọ́kùn náà tí wọ́n wà nírú kò bẹ́ẹ̀ sóbìnrin nígbà bí ó wá tàbá ti wá rí bẹ́ẹ̀ kí ni ta ṣe torí pé tí àbá mánéjì bínú ọkọ wa nígbàtọ́kọ wá bá ń kò sí tí mọ́ bí àbámọ̀ ju pé èyẹ́ pòfò gẹ́lá ńlá lọ kọ̀ wá sí sọ́dẹ̀jì kankan àbí lọ́ọ̀sì kankan tó tó kéyìn ó lùsì ilé ọkọ ẹni ilé tí ọ̀jẹ́ wọ̀ lọ kọ́ tọ́lọ́wọ́ bá ní ilé rẹ̀ ni ọ̀kọ́rìnà sí ìbò yóò ti kò ní ilé tí ọ̀jẹ́ lẹ̀rẹ̀ tọ́lọ́ ní látara ọkọ ọdẹ jáwò ẹ̀tọ́ bá níyàwó ní sọ́jẹ́lẹ̀ à àwọn bọ̀dẹ́ rẹ̀ nú wọ́n bẹ tí

o kọ tiẹ̀ fóun sọ báyìí làwọn àdúgbò òun pa àfẹ́ wọ́n ń jà wa ló kọtọ bá ti ń ṣe tiẹ̀ gbogbo yẹn ń ọwà ara wájú ò ní bá èrò ẹ̀yìn ní ọmọ ọ̀tọ̀ lẹ́yìn láti wá mánéjì ẹ̀ tó pẹ́ta àbá ti mánéjì ìbínú ọkọ̀ gbàtọ́ ń bínú á lù sí ìjẹni tó nílé wa ni ọmọ ṣe ìyá ọmọ nílé ọkọ tàbí kó jáde kó ń bẹ̀ ẹlòmíì ní ọmọ jẹ wọn mọ̀ nìsájú káwò tó jẹ báwọn láti mọ́lẹ́jẹ̀ àtọ́ alúsì ayọ̀ wa ìdùnnú wa alúsì ẹ̀ torí pé tóbìnrin bá bàárí fóòn sí kìí nílé ọkọ tí ọjọ́ pọ́kọ ló kú àbọ́kọ lọ́já láburú ẹni tí ó fẹ́ ọ tí ó tírìtì rẹ ní tírìtì pé á ah, obìnrin ni mo rí sọ́rọ̀ oníṣẹ̀lẹ̀ tí mo ní pé à ah, ẹmọ̀ wà tí wùn bí ní bímbọ̀ rẹ̀ ló gbé débì kò síbi tí èsábà fẹ́ ṣẹlẹ̀ o tíyàwó tó bá yẹ kó ti nẹ́bì kan rí àti tó bá bọ́ sọ́wọ́ ẹni tó gbàgbọ́yé tọ́mọ̀ pé àyè bá èèyàn nínú jẹ́ pẹ̀lú ìrìn àjò tí ń rìn bọ̀ wá tẹ́lẹ̀ bọ́lọ̀ sí ní yóò rìn lórí wọ́n ní kíláàsì tàbí ní pòfólé wa wátá jóbìnrin àwọn ọkùnrin tàbí ní pòfólé wa òun náà ni pé ńgbàtà bá rí tí ọkọ wa ń bínú tí ń pariwo lé wa lórí tí ń bú wa tí ó kàwákùn kẹmọ́ falsetinism ohun sọ́kọ́ bí bú níwọ̀ yìí sọ́rí kìníkẹ́ níwọ̀ yìí sọ́rí kìníkẹ́ ẹranko kìníkẹ́ kódà ọkùnrin mi ọkọjá ayé rẹ̀ ọlọ́run ti ní àmọ́ kọjá ayé wa yóò lè pé wọ́n bá bí orin wọlé tọ́jú bá bá ilọ́bá kọ́lé fàlátẹ̀bùgú àléhìn náà ìmọ́ kọ́ ọmọ wọn lẹ́nu táwọn oníwòfin wá ṣìṣe o nígbà tó máa ń tẹ̀lá tẹ̀lá tí máa ń dákẹ́ fún ọ yọ́ bá pọ̀ ní bàbá rẹ̀ mi ìyá tó bí mi ṣùgbọ́n ó lè dákẹ́ láti padà jẹ́ ó jẹ̀bi ọ̀rẹ́ rẹ̀ tó tí wọ́n dẹ̀ bá bú ní tọ́ha pọ̀ ní bàbá rẹ̀ tọ́ha ti yá rẹ̀ àwọn tí ọba dájọ́ tẹ́bọ̀ pínlẹ̀ Yorùbá wọ́n kò sí wọ́n mọ́fà gbà ṣe ó kọ́ mọ́ fi rẹ̀ yẹn jẹ wọ́n wá pé ọkọ ẹni náà lọ́kọ ẹni ní ọmọ jẹ́ ó yóò sọ lè wí fún ọ bó tẹ̀lẹ́ kó wọ́n sọ tiẹ̀ náà fún nígbà wọn bá parí ìjà sí bóyá kí tó ha pọ̀ rí bàbá rẹ̀ ṣùgbọ́n padà jẹ̀bi torí kọ́ wá lè jàre kó sì mọ́ kẹ́lẹ̀ mọ́ jèrè ilé ọkọ rẹ̀ mọ́ lọ́wọ́ kọ́ mọ́ jèrè ọmọ rẹ̀ kọ́ mọ́ lẹ́pẹ́ nìkẹ́lẹ́ ọkọ̀ mọ́ jẹ́ wọn ọmọ rẹ̀ òun náà mọ́ sọ fún ọkọ̀ dùn kí wọ́n ní ọwá jẹ ṣáájú ìwọ́ tó lọ́mọ́ ó kọun tó ṣe ní pàtàkọ bá ń bínú falitẹ́sì ní àsùntà ọdákẹ́ ọmọ òwúre yọ bó ti fi adákẹ́ jẹ́jẹ́ kéèsé kí ni kéèjẹ̀bí ẹjọ́ wọ́n ni kódà tẹ́bì rẹ̀ bá ń ru ẹ̀mí rẹ̀ rì ó di ó sílẹ̀ kí lọ́mọ wá ṣe òun tẹ́sì pé kalẹ̀ tọ́kọ wá bá ń bínú sí wa ẹ̀dẹ́kun àbáyẹ̀ náà ara nígbò yọ́ dáwà mọ̀ wọ́n kọ́ ní ọ̀dákẹ́ ìyàwó ní ọ̀dákẹ́ tọ́ẹ̀kọ́ ìtọ́bá tẹ̀lẹ̀ sí ẹ̀ tọ́bá dé sínú ìméjèèjì ń tọ́ wà tẹ̀lẹ̀ pàkìsẹ́rì ọwà kú lọ́pọ̀lọpọ̀ mínẹ̀lì ìsìnkáza wọ́n ó lè tún jẹ́ kí situation yẹn wọ́ sí yìí tó nígbà tọkọ̀ rẹ̀ ń bínú ẹ kó wájú mi yàtọ̀ èṣù dé ọlọ́run yàmí èṣù tètà ní ọkọ̀ àwúsù mi lẹ́rẹ̀ tètà ọ̀rọ̀ jìm sọ fún kèé ṣe pé ọpọ̀ àtúnṣe ló fi ń wé àwúsù yẹn kèé ṣe ìsìáṣà àtẹ̀kọ́ ló ń ṣe ìsìáṣà pọ̀ ń sọ ọ̀dọ́ pé tètà ní fẹ́ lu ọkọ̀ nì ọkọ̀ yẹn gẹ́gẹ́ ló gbé sípò ṣètọ́n lọ́mìjá púpà tọ́ wí ọmọ wí

tí wọ́n túnbọ̀ púpọ̀ lórí ìsìnkú ní pé à dáríjì mi bó ṣe jẹ́ pé ọba adẹ́dánẹ̀ tábà ti fẹ̀ táà ti dìsáàbù ìyà tábà ti wí sìnkú bárù kò ní jẹ́ kí yàyó ṣe kí ni kọ́sọ̀ kalẹ̀ mọ́ àpẹẹrẹ tí ó jẹ́ oyé wà ní àwọn ọjọ́ ànẹ́bì wa Yunus ṣẹ̀kọ́bàtà ní Yunus jáde kó lù ó ń kálukú sàbòsí òjò ìyà ó ti sú ìgbàtún kálukú ń dáàbò sí rẹ̀ padà táyẹ̀ rẹ̀ pé à ẹni mo jílẹ̀ rẹ̀ mú wọ́n dá padà ẹni mo jí búlọ́ọ̀kù rẹ̀ mú wọ́n dá padà Ọlọ́run wá ní kí ìyà òjò ìyà ẹkọ́mọ́ sí kíni ọkà kúrò fún wọn ohun tó ń sọ n'ipe yẹn ni pé ẹ̀mí rẹ̀ tó ti rú tó ti wọ́pọ̀ jẹ ní yà ìsìnkìbáàrù tí ń se ní pé bọ́lọ̀ náà ṣe mọ́ ká kúrò fún yẹn kí wọ́n ní ọ̀ká kúrò fún mi ni ọ̀nà àkọ́kọ́ torí pé ohun tí ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ obìnrin ó lo eléyìí àbọ́pọ̀lọpọ̀ ọkùnrin ni pé àmọ́ ohun tí ń jẹ́ ìgbéyàwó àdìkáwù àmọ́ ó ń fẹ́yàwó torí kí mọ́ rẹ́ni bá mi fọ́sọ́ kí mọ́ rí bá sùn

kọ́dà ọkọ̀ bí wọ́n kẹ pọ́ntà yóò kẹ lásán 100,000 ni ohun tó ní pálù tí wọ́n kà sí yẹn òun wọ́n fẹ́ bàjẹ́ káwà padà sínú àdíjà Ànábì sallallahu alaihi wasallam táàbí mọ̀ pé kí lè wọ́n assignment wa káyọ̀ wọ́n mọ̀bàdàrú ni Ànábì sallallahu alaihi wasallam nínú àdísọ́lá láàáfíà Ànábì ní ṣèitán tó bá ti jí lójoojúmọ́ yóò wá pé gbogbo àwọn ọmọ ogun rẹ̀ eré odò iná ni wọ́n ti mọ́ ṣe mítìn láàárọ̀ kùtùkùtù wọ́n ti ṣe tààrọ̀ yìí nìsìn lọ́bí jẹ́ pé ìwọ náà tó jẹ́ pé èsù tí ń jẹlé rẹ̀ díẹ̀ díẹ̀ tó fẹ́ wo tó fẹ́ da yọ̀rẹ́ rú báwo ló ṣe múra yóò wá ké tí gbogbo wọn pé tọ̀ ta ni ó ṣiṣẹ́ lórí tí ó gba kò tí ó gba promotion àwọn tí ń ṣe ìjọba lọ mọ essence promotion alẹ́ ọ̀kan náà gáwa yóò yà ọ lẹ́nu wẹ́rẹ́ lè pọ̀ tó jẹ́ pé ọmọ lẹ́yìn rẹ̀ tó ti pẹ́ ń bí iṣẹ́ year in service lẹ́lòmí lílò ẹlòmí ìwé ẹ̀rí ló fi gbapò ni wọ́n ní ẹnìkan jáde òun sọ pé à òun lónìí láàfíì tó bí fúlàní ìní yẹ ìníbò ìní ìní fi lágbáyá lọ́rùn lẹ̀ àtàzánà títọ́ fi sẹ̀sìnà èso pé ni ò tó ò tí lè gba promotion ó túnbọ̀ kẹ́ bí promotion èwọ́ lọ́gá jù lẹ́nu sẹ́jọba lẹ́fú kíní ọgá wa lẹ́fú kíní 17 èso pé à ò lè gba lẹ́fú 17 wọ́n ní ẹ̀rí pòpò rẹ̀ nìkan sí lọ́rẹ̀ tó ṣe sínẹ́ o ṣùgbọ́n ò lè lẹ́bù tẹ́wùtí omi ní ó tún jáde pé à ìní ìfilẹ́gbọ́yá lọ́rùn ulẹ̀ tí ìjọ́ fi mú tí yóò pé wọ́n ní ọgbàpò ṣùgbọ́n ò lè lẹ́bù tẹ́wùtí ọ̀kẹ́ ní ó tún jáde pé lágbájá náà ìmọ̀ tẹ̀lé títí tí níbi tí yóò fi pààyàn tẹ́fẹ́ ẹnìkan bá jáde yóò pè mí nínú àwọn ọmọlẹ́yẹ̀sù òun ò níyẹ̀ òun ò níbò tó wọ́n fi tú lágbájá káàtì ìyàwó rẹ̀ tó wọ́n fi dalé wọn rú tó fi fira wọn lẹ̀ ah, tẹ̀tọ́nà ọba pé ẹ̀hẹ́n ìwọ lórí tẹ́sẹ́ pé áńtà áńtà pé áńtà al-mustahiq ìwọ lọ lẹ́tọ̀ọ́ sí level 17 àbíkọ́lá tó wẹ́kọ́ 20 bá ń bẹ bá ìwọ lọ gbápo tọ́gájì tẹ́lì kí ò ní bá ìwọ lórí tẹ́sẹ́ torí pé bí ìdílé bá ti dàrú tígbẹ̀ àwọn bá dàrú àdúgbò ọ dàrú torí pé ọkọ ní kákọ̀ọ̀tì ládùúgbò yóò ní gúrùpù tí ń bẹ̀ lẹ́yìn rẹ̀ ìyàwó ní ọlá ọtí ń tẹ̀lé ládùúgbò pé à ọkọ ní ọ̀dá ìyàwó ní ọ̀dá tí wọ́n tó ti dàrú yẹn yóò dálé mi náà rú torí pé bá lé ilé tọ̀tútòsì àná mọ̀ pé ìyàwó lábáyá kẹ́ èso ni èso ni nílùú sílùú ìràwọ̀ bí àtìràwọ̀ bí yọ́ padà

wọ̀rí ara rẹ̀ látàrí báyìí ètò wà pé wọ̀lọ lẹ́tọ̀ sí ń pé ọ dàrú kámọ́rí wa manage nínú tíṣẹ́ èsú fẹ́ ju kéèyàn pààyàn lọ iná ẹni o ló fi jẹ́ pé fálù káti ní ìnáyà fún láti ìgbéyàwó wa adámọ́ àwọn ọkùnrin wá nì ẹ̀rùpá obìnrin ní bá sọ̀rọ̀ àtàwọn ọkùnrin àmọ́ mú ti wá náà ló jẹ́ pé àmọ́ ọ̀dẹ̀ nígbà tóbi wá bá ti ń àdámọ̀ ọkùnrin ni pé ìjẹ́ ọba ìjọ lórí mọ́ gù wá bí ìjọba sí mọ́ gù àwọn ọba pé ọba ni mí èmi ni mọ̀ á bẹ́ẹ̀yẹn tó pé ọwọ́n nínú obìnrin tí mọ́ fẹ́ bẹ ìyàwó rẹ̀ àbínú ọkùnrin bọ́dà ká jẹ̀bi àti débi tán lọ tán ni pé inú àdámọ̀ wa ni ara wa sì wọ́n gbóná tó gbogbo ara wọ́n fẹ́ kó wá lọ́kùnrin ló fi jẹ́ kó dẹ̀ ní tí àwọn rẹ̀ ń gùn lẹ́sí tó bá dé assembly tó bá ń pé à wọ́n lọ́gọ́ yóò ojú eléyàn lọ eléyìí ele ibe. náà wà fáwá ní àpẹẹrẹ táàfi lélẹ̀ báwọn ọkọ ìyàwó àti ìyàwó táàfi mọ̀ pé hey a ní bùkátà sí ká mánéjì ìgbéyàwó wa ó ní ìsáàtà nátọ̀ àrọ̀záàni náà ṣìfáàni nígbàtí orí méjì tí ẹ bá sọ́gbò lórí tẹ́jẹ̀ mẹ́mẹ́ tí èsì pé yẹn kó gírí ògiri ògiri òun lè mọ́mọ̀ ṣùgbọ́n orí sórí tẹ́jẹ̀ tó ń bẹ́m̀bẹ̀ tó mi bẹ́m̀bẹ̀ méjèèjì náà jọ jẹ̀rọ ráun alákọ̀ọ́kọ́ nìyàn ó ní alàmà máa àwọn méjèèjì náà jọ fi ní pain ọwá ní bákan náà wọ́n ní zata sọ́rọ̀ at irada tan ìgbàtẹ́rò ń bà méjì tó bá ń takora wọn ilé yóò tó bá ṣe ilmul hisab economics ni wọ́n pẹ̀lú scale ń pa ọ́ o sì fẹ́ra báyọ́ so ọwá nígbà tí rọ́ngbà méjì bá kọlura wọn ọkọ rẹ̀ ń pàṣẹ wọ́n ní ń pàṣẹ ọkọ nígbà ìlú ṣe wọ́n nígbà ìlú ṣe tẹ̀kọ́ rọ́ngbà méjì ti ń kọlura wọn àbọ́ nígbà tó wá wáyé bẹ́ẹ̀ kọ̀wé ìyà tẹ́ẹ̀nì tó jẹ́ kọ́ra méjèèjì lamíni ẹ̀ tó lè lẹ́nu wa pé tèmi ní ọ̀sẹ̀ tiẹ̀ ní ọ̀sẹ̀ ó ní ìǹkásà láti ìdá òmá ọ̀kẹ́ nu wọn yóò fọ́ yẹlẹyẹlẹ bí ní bá sékíní ọba kọlù ọ̀kẹ́ sékíní yóò tẹ̀ fúkẹ́ o ọkọ́ gan àdágẹn àbí ẹ̀kọ́ ni ọ̀ká ṣẹ́gun ọ̀kẹ́ o yóò bọ́ sì sọ pé ẹgbẹ̀rún ọkọ́ tí ń dẹ̀kẹ̀ òkè kí náà borí wọn òkè sí lọ́kọ̀ rẹ̀ núlé tó tọ́ bá di pàbí ọ̀yà kó ń kọ́ lẹ̀ tẹ̀wé ọ̀kẹ́ ti tẹ̀kú ọ̀kẹ́ ti fọ́dánù ọwá ní kọ́nà tí ọ̀bá fọ́gbìn tó bá jẹ́ pé awuyewuye bá ń ṣẹlẹ̀ nú létà àwọn ọgbọ́ra wáyé àbáríwà ń kásàrà ti máa àwọn méjèèjì ọjọ́ ní clark bákan náà ni pé

ìtì wọ́n pẹ́ ti bá lù ọ̀rùn nígbọ́ mọ́jẹ lù ọ̀rùn ó túnmọ̀ pé ìzá tàfọ́rọ̀ àti ìrádà tání kọ̀wíyà tání ìǹkásàrá ti ìdá ọmọ wà ǹkásàrá ti máa ha alìkàrọ́mà àpọ́lẹ́ tó ní lọ́dọ̀ mi ti ń pọn gẹ̀gẹ̀ tí wọ́n náà pé ọbẹ̀ ti lù ó ti tẹ́ ha tọkùn ìkẹ́mẹ́ lè fọ́ mi létí mọ́ wà rẹ̀ wọ́n náà sì mọ́ lù tó tọ́ bá ti lù àpọ́lẹ̀ rẹ̀ ti dínkù bẹ́ẹ̀ ni ọkọ tó lù ìyàwó rẹ̀ náà ìyàwó ni ó ti mọ̀ wò ó pé lúnilúni ní o a ní ti sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ ní sí o etí ní ọgbà mi o ó túnmọ̀ pé ẹ ti relegate ara yín lọ́dọ̀ ara yín àbọ̀rọ̀dílé ọ̀sẹ̀lẹ̀ sí wa bákan náà eléyìí ni pẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ló tàbándè ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì adíkóbìnrin ọmọ dákẹ́ àbẹ́ẹ̀kọ́ ni tẹ́yàn bá dé alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé tẹ́yàn bá jẹ́rin obìnrin kí elé dákẹ́ fọ́kọ tọkọ bá ń bínú

ọ̀fẹ́ rí gbèsè ayé rẹ̀ manage tọ́ bá ti rí gbèyàwó rẹ̀ manage ọ̀rá yìí ẹ̀ manage nìyẹn wọ́n tọ́ bá jẹ́rù obìnrin bẹ́ẹ̀ tí ó jẹ́ pé ìwọ ò lè dákẹ́ kí ni wọ́n ṣe onífàkàrújì fáwọ̀rán mínẹ̀lù gúrùfà inú ilé ibi tọ́kọ̀ yẹwà tí ń bínú yẹn rárá jáde tọ́pẹ́nú bedroom lẹ́wà bọ́ sí sitting room tọ́pẹ́ sitting room lẹ́tí jẹ́ rákìú tí ń tọpọlẹ̀ olérí tọ́pẹ́ ẹsẹ̀ súnkẹ́ ọba ti fẹ́ gbọ́ tí wọ́n ní òsì dákẹ́ torí pé yóò mú ọ sì sọ jẹ́mọ̀ wá pé kódà yìí ń bá sọ̀rọ̀ ikẹ́ ń bú rírí wọ bẹ̀dúrùmù lọ sẹ́fẹ́lẹ́ ìdẹ̀lẹ́wà lọ ságbàlá change position ibi tẹwà ó sì mọ̀ sí àwúsù ta sọ náà tọ́wọ́pá àndé àbí ọmọ ṣeun náà ó sì mọ̀ sí ìsìnkú tọ́lọ̀ bá ti dárí jìyàn àríyìn ó tó ẹlẹ́ẹ̀kejì lẹ́lẹ́yìn tó bá jẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tóhun lè dákẹ́ fọ́kọ́ ó sì jẹ́ tọ́lọ̀ lára gbà tó kọ́lọ̀ mí ìdákẹ́ kéde bá àìdákẹ́ fó ní sùúrù kan

ní pẹ́rù wọ ọ sọ̀rọ̀ tí ó mẹ́mí rẹ̀ tútù lábẹ́ àdísá níbi sọ pé man kana yu'min billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut àríbìnrin tó bá nígbàgbọ́ ní ọjọ́ òkèyìn iná ọba dẹ́dà pé a jábọ̀ ẹn tó bí tó ọkọ àmọ́ kẹsàn bá ti lára ọmọ kó tó kẹsẹ̀ tàlìkìyàmà nẹ́bì sọ ọkọ rẹ inna ọkọ rẹ̀ iná hú jẹ́nà dúkì wà náà rúkì ọkọ rẹ̀ ní mẹ́rẹ̀ òun làlìjẹ́nà rẹ̀ obi tó wọ́n kwe pé iná ń bẹ ti ba wọ̀ ọkọ rẹ̀ irun rẹ̀ ọlọ́wọ́ ó kan tó láti ha hamsa ha wa sọ́ọ̀màtì ha wa ábìsọ̀t fárìjà ha ọwá ni wà àtọ́ ha fi ọlọ́wà ní tí wọ́n wọ́n tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọlọ́ni yóò wà lìjẹ́ náà ó tó ọgbọ́n tí ọba tẹ̀lé irun rẹ̀ bí ó ti ẹ̀ padà rí ẹ̀fẹ́ irun rẹ̀ ó lè kọ́kọ́ wọlé kó tó wà lìjẹ́ náà àwẹ̀ rẹ̀ lè kọ́kọ́ ráre kó tó gbẹ̀sẹ̀ àwẹ̀ rẹ̀ àìsẹ́ sinẹ́ rẹ̀ bí ó ti ẹ̀ gbẹ̀sẹ̀ rẹ̀ ó lè kọ́kọ́ wọlé àníwọ ní ayé àníwọ tàlìkìyàmọ̀ o lẹ́nẹ́bì sallallahu alaihi wasallam lábẹ́ àdíṣẹ́ wọn fi wá ní wọ́tọ̀ jẹ́ onísùúrù yẹn ọwọ́ àti tẹ̀kìdímù kọ́ọ̀lù sẹ̀díd ọ̀rọ̀ tó da lóòmù níbẹ̀ yẹn kéèkè dákẹ́ lóòmù tó ní wọ́n ti mọ̀ kí báyìí òkú gu ọ tó ó ń sùúrù nìwọ ò ní sí wí débi kọ́ọ̀fì fún lẹ́sìn ju bó ṣe wí fún ọ lọ tọ́tọ́tọ́ kọ́ bíbá tọ́fẹ́ lómi pé mo rò pé nǹkan ń ṣíọ́ ẹ̀yìn jẹ́ ọ̀gbádùn sọ pé ẹ̀ ẹ̀ gbádùn ó yàtọ̀ sí pé mo rò pé nǹkan ń ṣíọ́ torí pé àbá ni mo rò pé nǹkan ń ṣíọ́ yóò bọ́ sọ pé ìbéèrè ni alẹ́kọ́ ni ṣé ara rẹ̀ ọ̀yáfa nǹkan tí ò ṣe mí ó yàtọ̀ sí

sọ pé ọ̀wá oh, fẹ́ jẹ́ àwọn ẹ̀kọ́ fẹ́ pé ẹ̀kọ́ gẹ́gẹ́ lọ fẹ́ jẹ́ lọ́wọ́ pé à ẹbá ní gbádùn lóòótọ́ ni wọ́n nírú ẹni bẹ́ẹ̀ kọ́wọ́ ṣe tẹ̀kìdímù ọ̀rọ̀ tó dáa ní kọ́ ọmọ tìṣíwájú ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ó ti ọ̀rọ̀ náà síwájú ọlọ́ ọgbọ̀kọ̀ tí ìgbà o ni ìlẹ́hì ilọ̀lọ́ ìbẹ́lọ́hun ni àbí àwọ́sùbí láìmínà ṣẹ̀tọ́lọ́jì àdúrà lòun náà asáfúnlá àdúrà ni ọ̀tọ̀mọ̀ abẹ́lọ́hun tó bá olóhun pọ̀kọ́ mi mọ́ sí ohun tí ìṣẹ́lọ́kọ̀ fífí ń bínú ìbáhùn ra wọn náà lókè ọlọ́run tí wọ́n gbọ́ mi yé tọ́kọ́kọ́ náà ló ń fi sí ọlọ́run tí wọ́n gbọ́ mi yé ọlọ́run fòdodo àwa méjèèjì ká gbáhùn ara wa yé kí náà lọ bá ọkọ yẹn sọ̀rọ̀ ẹ ti sọ nígbà ń gbóná

kódà òyìnbó wọ́n sọ funfun aṣọ yìí yóò bọ́ sọ pé epo mòrù ó yẹ kí mọ́ sí kí ni àwọn àfáàrí tó bá ti yọ sí ọkọ̀ yẹn ìròrí kan wà ṣùúrù kan wà sọpọlọ rẹ̀ pé torí pé ẹni tó bá jẹ́ ọjà kápàdé ìjà ó lójú tí ó gbé wá ó nírú aṣọ tí ó wọ̀ wá aṣọ ọjà ń bẹ lọ́tọ̀ aṣọ tí ó bá wúlò aṣọ bá ya tí ò ní káàkú òun ní ọwọ̀ wá kò nílọ̀wọ̀ tẹ̀lẹ̀ àpótí rẹ̀ wọ́n ọkọ rẹ̀ ọ wọ̀ṣọ́ ó dress-up so nice tó yẹ pé kódà ìbínú ti ń bí yẹn gẹ́rẹ́ gbàtọ́ bá yí ipò níwájú rẹ̀ gẹ́ láì tí sọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ lè lọ pé sílé ní mọ̀ àbájá ìsáàmẹ̀ zọ́rta ilé ha sàrádìkà ẹ̀mí rẹ̀ ókè wá sọ́dọ̀ rẹ̀ ni pé ẹ̀ sáwá sáwá sáwá wọ́n

ọwá ní kílọ̀tọ̀ wá ṣe tí ó kẹ́ mọ́súnmọ́ mọ́súnmọ́ mi o ìsẹ́kùn bá súnmọ́ ìta ní ó súnmọ́ yìí ọ̀rọ̀ ta ní ó súnmọ́ mi náà wọ́n fàdó ìyí yẹ́dẹ̀kì fi yẹ́dì yìí ọwà dì lọ́wọ́ mú ìgbà ojú ẹyọmọ̀ sọ́wọ́ yìí ọwà dì lọ́wọ́ mú ọkọ mi o sọ kí àwọn tó ń fi owó nẹ́lòdè náwó owó tí ò fi bọ́ àwọn ìyàwó rẹ̀ ń létí sí iná fóléré owó àjọ àbí pèsè owó contract tó sí lóde náà ẹgbẹ́ lórí ń kì yóò pè lọmọ létí ọ̀jẹ́ ni àbí ọmọ ẹrú yóò pè lọmọ ọba wọ́n náà wà bẹ̀rẹ̀ sí kì tọ́yẹ́ pé kí ló kí àbá mi báyá sọ̀lá làbá mi jẹ́ ìsọ̀lá pé àkẹni àkẹni à tó ọmọ èèyàn gidi ọmọ wọn lè kíní wájú onímọ̀ pé ọmọ wọn lè kíní kíní ó gbọ́wọ́ rẹ̀ lérí ọwọ́ rẹ̀ nígbà tó bá ti ṣe bẹ́ẹ̀ tán ọ̀nà ọwọ́ àti gbólóhùn kẹlẹ̀ bọ́ bá ti gbọ́wọ́ yẹn mú kèkó dìímú dìímú kòkókó so ọgbà mú ọ̀rà àmọ́ ọdọ́gbọ́n fọwọ́ ní ọdọ́gbọ́n fọwọ́ rẹ̀ lọ ọwọ́ rẹ̀ sàkúbọ̀ tẹ́ ń sẹ́yẹn ẹ̀jẹ̀ yẹn yọmọ̀ sàkúlẹ̀ ti kẹ́mì rẹ̀ ó ṣe kíní ó lè tutù sẹ̀pẹ́tọ́ lọ́wọ́ kásẹ̀kí láàrin èèyàn lọ sí túbà wọn mọ́ wọ́n wá kásẹ̀kí àbí wọ́n mọ̀ sí báyìí kẹ́jẹ̀ yóò lè mọ̀ rọrùn tó ń pẹ́

já fi ríra gbà fún tí ò ní wọnú ilé wa ọlọ́kọ́ sáà nẹ́nu kọ̀ọ̀kan wa albert kò yí sọ pọ́lọ̀ kó ti pé albarka sí pé ìyàwó àfáwà Muyideen Salahuddin ajọmọ àti ìyàwó wọn asia jibril àti gbogbo àwa ọkọ ìyàwó náà ní àpapọ̀ ọlọ́run kí ọgbà ìtawà náà wí ọgbà ní tẹ̀sẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa barakallahu laka wa baraka alaykuma wa jama'a Allahu baynakuma bi khairin subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa